àwọn ah, ah, ah, ọ̀pọ̀lọpọ̀ ló ti dọ́là wọn. many are enjoying him. ó ní mo ti fẹ́ bẹ̀rẹ̀ gan. where will I start from? èmi lè fún wọn lóye. I can give uh, him honor another title. I can call him doctor lónìí. I can call him doctor. Pàtẹ́wọ́ ńlá fún Jésù. Clap for Jesus. Doctor ni bàbá wa. He is a doctor. Èmi tó lè pè wọ́n ní apọ́sù I can call him apostle of the Lord. Èmi lè pè wọ́n ní apọ́sù I can call him apostle of the Lord. Torí ìrẹsọ̀rọ̀ ti àwọn ènìyàn rò. Because someone who can think of other people. Tí ó rí ti àwọn ènìyàn tó Who can think of other people. A lè pè wọ́n ní We can call him apostle of the ni wọ́n. He is a prophet of the Lord. Olùkọ́ ni wọ́n. He is a teacher. Pásítọ̀ ni wọ́n bàbá ni bàbá bá ọmọ ni wọ́n ní gbọ́dọ̀kọ́dọ̀ àtúndẹ̀kọ̀ wọ́n ní abiyamọ wòlíì alẹ́ ẹ bá mi pàtẹ́wọ́ ńlá fún ẹ bá mi pàtẹ́wọ́ ńlá fún wọn àwọn náà ni bàbá mi bàbá mi bàbá mi mi ọ̀làgújú. ṣé ẹnìkan tọrọ àdá fújù tí a kó gòdìlé lọ́wọ́ tí ọmọ pín irú ẹni bẹ́ẹ̀ kò ké hallelujah. hallelujah mo rí ẹnìkan sẹ́. I see somebody. SIB o ti wá jìnnà. Where you you come from very far distance. Uh, ẹ má bínú pé a lè gbé mọ́tò wa débi mọ́ a ti torí yín la títì báyìí lágbára ọlọ́run tí a ṣe sẹ́yìn ẹkù sí láàárọ̀ ọ̀la títì torí jágajàga tẹ́ ẹ mú a máa fa láàárọ̀ ọ̀la lọ́tún bí ẹni bá fẹ́ gbà kò yí wọlé ẹni bá fẹ́ gbà bí wọlé lágbára ọlọ́run torí pé ẹ̀yin ọmọ ọlọ́run ń ṣí takuntakun níbi tá a wà yìí gbogbo ènìyàn tí ó rẹ́rìn gbẹ̀yìn ẹni tó níṣẹ́ ni Jésù ẹ ké aleluya. kò sí ẹni tí ń wá lọ́dún ọlọ́run ìpàdé yìí wà fún ìrìn àjò àwọn wòlíì àwọn wòlíì olódùmarè ńláńlá àwọn èèyàn ńlá gbogbo èèyàn ló ní o ìwọ náà ran àwọn kan lọ́wọ́ gbìyànjú kó o sọ nǹkan yẹn sí afẹ́fẹ́ ó lè mú kíláàdù kó o sọ sí afẹ́fẹ́ kọ́ sísàlẹ̀ pé tó ọ̀rẹ́ mi máa bọ̀. please tell your friend to come. ẹni tá sọ ìyá máa bọ́ lọ́rùn ẹ̀. that is going to remove the garment of the dead man. torí à ń ka oyè fún bàbá yẹn mi ò sì mọ oyè kankan. the title for her father. lẹ́yìn wòlíì. apart from the prophet. so wọ́n ti fún mi ní sọ́nà. doctor sona superintendent ṣùgbọ́n síbẹ̀ tí ìjè mi lójú torí pé mo fẹ́ sọ fún àwọn ènìyàn ọlọ́run pé ọwọ́ kan wà tí í gbé ní sókè láì ní ìdìrànlọ́wọ́ èèyàn lọ́wọ́lọ́wọ́ ọwọ́ yẹn ni ọlọ́mọ sọ pé ọfẹ́ ṣeré lọ lágbájá lọ́rẹ̀ gbé nǹkan rẹ̀ ìbáàlẹ̀ ṣe báyìí ọwọ́ yẹn ni ọwọ́ yẹn ni ó lọ fa bàbá mi dávidi láti inú gbó bọ́ palace òun ló fa bàbá mi joseph láti prison lọ sí prime minister gbogbo ẹni tó kàn báyìí ké hallelujah mi ò gbọ́ ké dáadáa ké dáadáa ké dáadáa ké dáadáa ké dáadáa. ẹ ń wá aago amen. amen. ò ń bínú. are you angry? ò ń bínú. are you really angry? ìgbà tí mo wo wájú tí mo wo èyàn pé ah ẹ̀yin èèyàn lè wọnú igbó yìí wá. ah you people can come into this bush. Uh, uh jẹ́ n sọ nǹkan kan fún ọ lónìí. let me tell you something today. ọgbàdúrà ọgbàdúrà. whether you pray or not ọ̀tá rẹ̀ máa ya wèrè lọ́dún. ò ń bínú sí mi. Are you angry? mo ti pọ̀ jù náà. If that is too much. ariwo kan ló pa. You are going to make a great noise. ṣe báyìí. And shake your body. ṣe báyìí. má gbàgbé. Don't forget. Only what? Only God ìwé ìwé bẹ́rù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹjọ wípé jésù Jesus. ọ̀kan ni lánàá. the holy man today. ó ní nínú náà lérú. he is in that fiery furnace ó ní lọ́dọ̀ Daniel nínú okìnrin. he was with Daniel in the, the den of the lion. ó ní bàá mi tó tó lọ ọ lọ mí Egypt tìtìtì. and he has gone to shook the land of Egypt. iná ni gbogbo èmi àtẹ̀yìn fẹ́ béèrè. and we want to demand for fire. Don't rely to anybody now. But believe in God. Rest upon God. Don't look back. So orí ìṣòro tí ń fẹjú yẹn. It's your testimony in future. Either you like or not. Written down your anything you are passing through today is come to pass to be a testimony. Almighty, either you like or not, I will tell you, you will laugh. Only God can turn your your life from bad to good. Ọlọ́run nìkan ló lè mú ayé rẹ kúrò nínú búburú sí rere. Wo wá pariwo. going to shout. Iná tí ó gbẹ̀ǹkó nu gbọ́ ayé. The fire that is going to swallow. Ṣé o lè béèrè fún? Ọlọ́run dàlú mi. Ọyọ ẹ̀sọ́ dàdúrà kí n gbọ́ dáadáa. Iná tí ó gbẹ̀mí kò gbọ́ ayé. Fire that Oya. fada the wilderness of the world. Oya dalume, dalume, dalume, dalume, dalume. Ah. Ye ye ye ye ye. Kebe. Jésù Kristi Olúwa wa. Ṣé ẹ máa pọ́ ní ìlọ́jọ́ Monday? tuesday abẹ́kọ́ mi ní jó rẹ̀ ẹ má wàgò fún mi o tẹ́tẹ́ tí n bá la parí laago kan tó o bá níta bá parí laago máa torí tiẹ̀ ni o ṣùgbọ́n màá bá yín dínkù bí bàbá invite wa bá ti dé mo máa ẹ ṣe báyìí olúwa sọ mí di náà tí ó máa pọ̀tá díni lọ́wọ́ tí ó máa bayé wọn jẹ́ olúwa sọ mí di náà sọ mí di náà ó yá àdúrà bẹ́ẹ̀ ó olúwa sọ mí dínà sọ mí dínà tí ó máa pa ọ̀tá lẹ́ni má dẹ̀yìn ó máa ń saka ẹ̀yin bàbá mi ẹ̀ máa gbà olómà lè gbà yín àwọn tẹ́ ẹ̀ máa kójú èmi èsè yẹn ọ̀pọ̀ wọn ni ẹ̀ máa ń wẹ̀ mí yín ooo ọ̀ya sọ mí dínà sọ mí dínà sọ mí dínà sọ mí dínà sọ dínà arábìnrin yẹn gbàdúrà ogun tó ń gbé kiri tó lè gbà ọ́ nìyẹn olúwa sọ dínà. God Aha. Ah, ah, yeah, yeah, yeah. Jésù Kristi Olúwa wa. Ah, Mo sọ lọ́sàn-án fún yín. Iná lọ iná ló ṣàwárí Dáfídì nínú gbó. The fish of David in the book àwọn olórí jàǹjàǹjàǹjàǹ nígboro àwọn alágbára wọ́n wà lá wọ́n wà nínú ààfin ṣùgbọ́n orí adé wà ń gbòòrò iná agbára tí ó gbé orí adé mi wá sí ààfin ọyá dàlúmi dàlúmi ọyá àdúrà bẹ́ẹ̀ ẹ̀yin ẹ béèrè iná ẹ̀mí mímọ́ tí ó gbé orí adé yín wá sí ààfin sí ààfin ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà màmá yẹn dà màmá yẹn dà bàbá yẹn dà bá ọlọ́run sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bàmá yẹn lọ́n dìde bá sọ̀rọ̀. Jésù Kristi Olúwa wa. Amen. Journey of journey of what? Journey of John of prophet. Ìrìn àjò wòlíì. Iná ló gbé ní mo gbé ní dé It was fire that brought him to where he is Iná ló gbé mi débi tó. Fire brought him to where he is today. Èmi sì ti wá ń dán ọ̀rẹ́ mi kan wà. And there was a friend of mine. Bọ́yá ń bẹ lágbo ìlú ìsìn o lè rí mi. Maybe in our midst now, I don't know. Òkúrọ̀ nígbà mo tinú Mùsùlùmí bọ́nú Jésù. When he was big, we were. Tí mo wà ní secondary school tá a fẹ́ jáde. Secondary school we went to. Màá ní a kàwé o a sì ní ìdí oúnjẹ ìsìn ìkọ́ ni mo ti bẹ̀rẹ̀ agídí mi láti inú mùsùlùmù ni bọ́ọ̀ bọ́ọ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ mi tó o bá kírun mo lè pa ọ́ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o mo wá bá agídí yẹn wọnú Jésù mo wá mo wá pàtà one school ma ni wọ́n ní Jésù tó sọ pé ká béèrè tí a bá fẹ́ òun yóò ṣe kí ni o òun yóò ṣe mùsùlùmí ajínigírun mo ní wọ́n sọ ma pé jésù wà sọgbà tí sọgbà tí a fẹ́ kàwé ah, irú ẹran wo lọ fẹ́ ká pa lónìí ah, a ní bàbá ah, bọ́dà mi bọ́dà mi o ti gbà mí ná nìkiri mi ò kírun máa gbọ́ ni wọn ní òsì kírun mọ́ yá tẹ̀sí ọlọ́run ẹran mẹ́fà ó jà pẹ̀ran náà bótánì àfẹ́yẹn ọ̀dà yà pẹ̀rẹ̀ méjì. let's do two. so yà sọ fọlọ́n pé ọgbọ̀n ṣẹ́jú la fẹ́ lọ níwájú ẹni tó nami àti tó nami kọ̀kọ́jà ẹ̀ yà wọ gbó lọ ọlọ́wà sọ pé lọ́ọ́ bẹ̀ wò tàbá sì ti ní òkìtì ọ̀gán kí ni ẹ ń kó òkété sì yọjú báyìí á sì máa pa ẹyọ méjìlá ní ìdí àní bá jùmọ̀ of Holy Spirit, you can move far away There's no stop for you no oh, oh for you no stoppable for you oh, kò sẹ́ni no stoppable for you But I call you. lè dá ọ dúró. the enemy will attack you and you will survive. ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo ní Ọlọ́run ina o yọ̀ǹda aṣọ iná sí mi lọ́rùn mo fẹ́ rìnrìn àjò ọlọ́ àdúrà yọ̀ǹdó aṣọ iná sí mi lọ́rùn yọ̀ǹdó aṣọ iná sí mi lọ́rùn. jésù kristi olúwa wa ta ló wà ń bí sẹ̀tẹ́mbà sọ́wọ́ bá ṣe é gbọ́n tí bàbá tó bí mi lọ́mọ ń wí. bàbá mi ọ̀dẹ́jọ́ bí wípé ọ̀rọ̀ ọmọ yìí ò yé mi mo sì ti lọ ẹ̀mẹ́ta lórí ìkúnlẹ̀ olúwa jẹ́ ń rásìrí ọmọ ṣé ìwọ ló ń bá ṣiṣẹ́ abẹ lómi àbí kí ló gbé mi tíṣẹ́ ìránṣẹ́ ìrọ̀lọ́rùn báyìí àbí kì í sojú wa wọ́n ti sọ. olúwa sọ pé èmi mọ wà nú ẹ. and the lord said i'm in it. ó yẹ káwọn ẹ̀gbọ́n rẹ máa convince rẹ lọ́dún yìí pé kì í ṣe wọ́n tá a mọ̀ lélẹ́yìí. maybe that you're not the one that they know. <laughs> àbí ọ̀yẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀. ọ̀dọ́ don't they need to do yorùbá pé ojúbọ̀rọ̀ kọ́ la fi gbọmọ lọ́wọ́ èkó. and it is not a new uh, eh, an easy thing to do. ọlọ́run gbọ́ tí wọ́n bá tí wọ́n bá rán wẹ́ẹ̀tì sí ọ tó orí gbà tó ọ̀bá níná nù wọ́n ọmọ àfàìsàn ló gbà. he send word to you and there is no fire in, in you. They are going to take it away. Ogo, ogo laye máa ń And it is the people used to go angry with. Mo rí ìtì mi tọ́nà ro. And I see my sheep standing. Mo sì rí ìtì àwọn ẹ̀gbọ́n mi forí balẹ̀ fún ìtì. And I see the sheep of my brother bowing down for me. Ṣé ẹ mọ̀ pé ní tọ́lẹ̀ mi mi máa ń nú kì í I do know people with holy spirit don't tell us. Ọlọ́mọ gan máa ń dájà lẹ̀. Lọ sọ fún wọn pé nǹkan báyìí ń bọ̀. I go and tell them that something is gonna happen. Huh? ó ní bẹ́ẹ̀ dáfídì wípé bẹ́ẹ̀ mi bá rìn láàrin àfonífojì ah, òjijì èmi kì yóò bẹ̀rù ibi kan. sẹ́ǹbẹ̀ ń bì iná arọ́ta mi iná kí n mọ̀ pé sẹ́nìkan ń bẹ ń oh, bí tó lè gbà á ọyọ́ ọlọ́run yọ̀ǹda ẹ̀sáyé mi ọyọ́ àdúrà bẹ́ẹ̀. ń sọ̀rọ̀. jésù olúwa wa. ọlọ́run ẹgbẹ́ fáyà o fáyà. Faya oh faya, iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o oh, fáyà àbó ò ní e. ẹ̀. maybe you don't need it. ó yẹ kó o jẹ́ ń jẹ ojú oorun lọ́dún yìí kó o sì sú dànù. and you need to hit from your sleep and you just pass it out just like that. ó ẹni ó bá gbé mílíìkì wá fún ọ lójú ràn. whoever bring milk to you in your dream. bàbá mi kan sọ̀rọ̀ ń bí one of our father talk here. mo ń lọ power house mi ọlọ́run ń gbọ́ mi má ti kúrò o mo bá sì bọ̀ sínú jàǹkà ó bí ìgbà tí wọ́n bá sì adé lẹ̀ fún yàn mo sọ fún yín dáadáa ni bí ìgbà tí wọ́n sì dé mi lé adé jàǹkárì wọ̀ ó bò mí láti bí ìgbà tí gbé adé rẹ mo fẹ́ power house tèmi gẹ́gẹ́ ni nínú ilé mi mo wá ń já kò wá já báyìí ni mò ń gbọ́ pé ọ̀sì sọ pé ìbùkúndé ìbùkúndé ìbùkúndé níwájú Elédùmarè kò tó ìṣẹ́jú márùn lẹ́nìkan bá gbé eight hundred thousand ó lóun wá bàbá ẹ̀ló ta ni wọ́n ní ẹnìkan ní ń wá yín olóhùn fún àfẹ́rí yín dandandandan ah mo ní mo ti sọ pé ìbùkúndé ẹ ọmọ bọ̀ ń power house ń gbòó sì dé tó jùlẹ̀ fún dúró sórí ibi tó wà yìí ibi mọ̀ máwọn ọba ni ibi mọ̀ máwọn èèyàn tó máa fẹ́ ni ó wá gbé eight hundred thousand fún mi mo ti gbọ́rọ̀ òpó gbé bọ̀ torí pé aláǹtakùn ti bò ń lórí adé yẹn náà lọ́wọ́ agbélé lórí wáyé tó máa fi yè sí àwọn ẹ̀mí òkùnkùn orí wọn burú lórí ọ̀rọ̀ rẹ oníná orí wọn burú lórí ọ̀rọ̀ rẹ lọ́dún àbínú ń bí ọ ni ìjẹ́ rí kí ẹ gbé wa jẹ́ kò ní yes blessing it's a blessing for me it's a blessing for me thank you God thank you thank you ó sì tún pèsè ó tún sọ fẹ́ni tó fọ́ lóúnjẹ ojú oorun thank you ó lè ó ṣé ó ṣé ó torí pé ó wá fún mi lóúnjẹ ọ̀run jẹ change your change your mind today. o gbọ́dọ̀ yí ọkàn rẹ padà sí àwọn. change your word èso ọmọ lẹ́lẹ̀ ọmọ bo ni ọ. Jésù wípé òkèlè mi ti ń bọ̀. ẹ̀yin ti lẹ̀ bọ̀. ẹni tí ń bẹ lókè lágbára jẹ́ ẹni tí ń bẹ lẹ̀ lọ. ta ló lẹ́ni tí ń bẹ lókè ó ní fáyà o fáyà ẹ fáyà o fáyà iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o fáyà o ọmọ yẹn dà fáyà o fáyà fáyà o fáyà iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o Jésù Olúwa wa. ìrìn àjò kí pé the daddy of war. wòlíì èwo lọ wá wá. and uh, which prophet do you want to see. torí ẹ̀mí o àwọn òṣìṣẹ́ tó gbóná jù mí lọ ń bẹ mí. the workers that that are hot. èmi wọ́n mọ̀ pé tó fi dàpọ̀ fẹ́ rí bàbá yẹn èmi náà lórí yìí o. I want to see that man that is him they are looking at. ọba olówó tí ẹ ní ọba lẹ́mìí mímọ́ nídìí àti máa dà lúrú kiri. the holy spirit don't need to be troubling the city. hello. hi sir ilẹ̀ bọ́nsọ́fẹ́ nìkan gbàdẹ́ nìkan ní hàn ṣé wọ́n á dáràn báyìí kí ni ó ṣẹlẹ̀ sí bàbá Ọlágúnjú lọ lọ́sẹ̀ ìlú bàbá tó bí mi lọ́mọ wọ́n ní wòlíì níyì ìlú ẹ̀ ẹnìkan ní bàbá yà gómìnà àwa àwa àwa àwa town mo ní yes tán torí mo sọ fún wa pé gbogbo àti ní ìlú yẹn lọ́wọ́ wọn á kẹyọ kan between three years gbogbo yín lẹ́ wọ̀ àfẹ́níbá repent wọ́n bá ní ẹ lọ pa ẹ lọ pa wọ́n bá yàn twenty one ah <laughs> ẹni ọba mi lọ́njọ́ náà kíní sùnmọ́nù fẹ́ onímọ̀ ń gbé ìbọn ránkì ah, ránkì tá fifty something ọ̀tá ní bẹnu ẹ̀ ọ̀fẹ́ bá mi lọ́njọ́ náà mo ní tọ́ bá dọ̀lẹ́ máa bọ̀ ẹnìkan lọ́ bá mi lọ ìyẹn ni Táíwò Táíwò Ọlọ́run ló kàn kó mi yọ wọn ọ̀bá kàn tẹ́ àwọn ọmọ yẹn lọ́rẹ́ rẹ̀ torí ìyẹn ojú ẹ̀ pọ́n kò tíjọ́ kan tójú rẹ̀ náà húsínú kọ́ sùmọ́nù ni sẹ́mi mẹ́ni mò ń pè ní sùmọ́nù wọn sọ̀rọ̀ kọ́bẹ́nì sùmọ́lá ọ̀kárí ọjà ẹ̀ mọ́sá mọ̀ pé sùmọ́ sùmọ́ sùmọ́ tó sùn so ńgbà ó sì dàárọ̀ ọjọ́ kí ọlọ́run ní lọ sọ fún ọ tó bá jẹ́ wípé àgbàdo máa ń ká ọdún làwọn gbogbo tó wá ká mọ́lé lónìí o ni wọ́n á ká ọdún bẹ́ẹ̀ lórí o. títí wọn bá wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n ó sì jẹ́wọ́ ní kúṣẹ́ẹ̀dì mi ah, wọ́n wá jẹ́wọ́ sunday mẹ́ta ah, ó ní wọ́n á bọ́ bàbá awẹ́ kúnlẹ̀ fún kan pé dákun jọ ah, àwọn mẹ́fà wọn ní hàn kú láàárọ̀ ọjọ́ yìí nínú ẹ̀yìn twenty one mélòó mélòó ló kù dákun àfẹ́ lùsì rẹ ó lóun tiẹ̀ lè pẹ́ láyé ó nítorí pé ọwọ́ à ń yọ àwọn èèyàn ń gbèkùn kò jẹ́ káwọn èèyàn wá sọ́dọ̀ àwọn mọ́ òun náà fẹ́ fi kírètì ẹ̀ á sì ti fi gbogbo oògùn wọn gbogbo àwọn èèyàn rẹ̀ wò kò sí òǹtọ́ ràn wọ́n òun sì ti wá bá pé tí oògùn ọ̀báràn ikú máa máa ra àwọn ọmọ rẹ o. and if the they cannot handle them we ṣùgbọ́n ká tó pa àwọn ọmọ rẹ̀ ká kọ́ pòun gangan. but before they kill his workers they want to kill him. bọ́lá àbúrò mi kí n mú fi ṣe ọ́. and he said my brother what have I done. ó ní wo ọ̀rọ̀ rẹ ò yé ọ. that you don't understand. tọ́ba yá yọ ọmọ yé ọ. and when the time comes you don't understand. jáwa máa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wíyà ọlẹ́gbọ̀n jáwa máa lọ àti yàn àti bẹ́sùmùlẹ̀ ah. àwọn tó bẹ́sùmùlẹ̀ lórí ọ̀rọ̀ rẹ àwọn tó bẹ́sùmùlẹ̀ nírìn àjò rẹ tí ó pé àyàfi táwọn ọba sí láyé mọ́ ọdọ abá mi kan bá tẹnu ẹ̀ jáde lórúkọ Jésù ẹ̀mí mímọ́ máa bọ́ palẹ̀ wọn mọ́. àbọ̀ orí mi á bọ̀ báràn dànàdàdé. don't you see the extent they gone with you. obìnrin kan wí pé bàbá mi. and woman said my father. ọkùnrin ọba sùn lórí mi ò lè bọ́ àwọn ọmọ mi. if if does not fornicate he cannot take care of the children ó ní kò wù mí láti máa sinmi. he said it does not please her to be doing this. lọ́mọ béèrè ẹ̀mí mímọ́ níwájú pẹpẹ àánú. and go and be demanding for holy spirit at the altar of mercy. ọba ṣe láàrin oṣù mẹ́fà tí ọba ti yí padà wọ́n pè mí wò ní. if you do it within six months and there is no changes don't call me proper. rọ́bà ní ń bẹ lábẹ́rẹ́ ńgbà ńgbà tó tóbi bá torí bọ̀ tí tẹ́rín torí bọ̀ tó ń tọ́ tó gbùnànà tó torí bọ̀ yóò expand di omi lókù tó ọba kan tó ọba jókòó bí kan tó ọba dìde kí ni ó ṣẹlẹ̀ a ní ìwo lójókòó nbí tó mi à ń dalẹ̀ sọ pé orí mi ò ní burú. my head will never abọ evil. Ah, ah, ṣé ká béèrè rẹ̀ àbíàmà lọ́lé lórí bẹ́yàn bá ń béèrè ẹ̀mí mímọ́ oorun ó sì máa kùn yín ìwọ tó ọba ọmọ jìra rẹ tàbí ọmọ nsá lọ sábọ̀ fáyà o iná ẹ̀mí iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o fáyà o fáyà o fáyà fáyà o fáyà iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o fáyà o àtẹwọ́ rẹ dà fáyà o fáyà fáyà o fáyà iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o fáyà o fàyà fàyà o fàyà iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o fàyà o fàyà o fàyà ó kéré fàyà o oh, ó kéré iná ọlọ́run sọ̀kalẹ̀ wá o oh, fàyà o oh. fàyà o fàyà o fàyà o àtẹwọ́ rẹ̀ dà fàyà o àtẹwọ́ rẹ̀ dà fàyà o fàyà o fàyà o fàyà o fire o fire o fire o fire o fire o fire o fire o fire o fire o fire o. Jésù ah, Fire! wa. Fire! kégbe Fire! ẹ̀mí Fire! tí Fire! sọ Fire! àrán Fire! di Fire! àbọ̀ Fire! di Fire born in my family to be lame. ìlú bàbá mi àwọn ọmọ bá àwọn ọmọ bàbá mi mẹ́mẹ́ àwọn ọmọ ìyá mi bẹ́ tẹ́ ẹ bá ra lẹ̀ lóko wa tẹ́lẹ̀ ibẹ̀ bá ti kọ́ dé window level wọ́n gbókùn yín wá bẹ̀ ni. ṣùgbọ́n ní ìsìn. but now. One talent, sixteen thousand nígbà tí mo wọ̀lú ah, ten thousand gan wọ́n bẹ́ẹ̀sì lé lórí ṣùgbọ́n mi ra sixteen thousand pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ní ìlú tí a ti bí mi lọ́mọ lónìí kò sí ilẹ̀ five hundred thousand bẹ́ẹ̀ mi adá fèsù gbogbo ẹni tí gbogbo abiyamọ òkùnkùn rán wa iná ọ̀run tí ó nípasẹ̀ mi iná ọ̀run tí ó sọ wọ́n darọ̀ olúwa gbé wọ̀ mí ó jésù olúwa wa ó yá ṣe báyìí ṣe ó yá ìmọ̀lẹ̀ lóko ìmọ̀lẹ̀ lóko ẹ máa ṣe two thousand tẹ ẹ wà lórí ẹ pápá ẹ máa ṣe ẹ máa ti fẹ́ wọ five thousand mo ní o jump jump bó o ṣe ń jump on jump lórí ọ̀tá rẹ. so jumping you're jumping on your. Hey, jump jump. jump very well. dúró gbẹ́yìn. I stand still. aṣọ orí burúkú tí ẹ gbé wọ̀ mí. ọ̀yà iná iná ńlá lára rẹ̀ ọ̀yà àdúrà bẹ́ẹ̀. ó yá ó yá yá yá yá yá yá. iná là ó gbọ́ aṣọ ọ̀ràn aṣọ orí burúkú ọ̀yà iná. jésù kristi olúwa wa. ẹrù ọ̀ràn tó ń rí tó rù lójú náà yẹn. and that even Lord that you carry. ẹ̀bùn ayé ni. that is the sacrifice of the world. kégbe tù. you have to shout loud. ẹ̀bùn ayé tí wọ́n gbé lé mi lórí. sacrifice of the world of God. ọ̀yà la iná. fire. ọ̀yà àdúrà. ìwọ́dà ìwọ́dà. ẹ̀bùn ayé laná lórí mi. jésù kristi olúwa wa. orúkọ jésù nìkan ṣoṣo tó. call the name of Jesus once. mo fẹ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bọ́ gbọ́n tí wọ́n wí dáadáa. tẹ bá ń gbọ́ mi lókè lọ́wọ́ ẹ sọ wọ́n báyìí pé ń gbọ́ mi sá. God bless you sir. ẹ ń gbọ́ mi lẹ́nu àpáta tẹ́ wà lọ́wọ́ ẹ sọ wọ́n báyìí. ẹ God bless you. ẹ kan mo kàn ní ẹ gbọ́ pé kẹ́ ẹ gbàdúrà yìí. I had it that to pray this prayer. orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. For the name of Jesus once. iná tí ọ̀ láàánú o. Father yọ ìpè mi kò láàrin èèyàn lásán. ọ̀ya àdúrà. ìpè mi kúrò láàrin èèyàn lásán yọ ìpè mi kúrò láàrin àwọn èèyàn lásán. ó káre màmá yẹn ó káre bọ̀dá yẹn sọ fọlọ́dúnmáre. So Jésù Kristi Olúwa wa. Ò ń bínú. Are you angry? Ò ń bínú sí mi. Are you really angry towards the father? Oh, ẹ sà, njó ní táìmù kan ẹ̀yin èèyàn tí ẹ jẹ́ kọ́mítì àkọ́kọ́ bí n bá ti kúrò ẹ máa já mi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn nírọ́ nípa bàbá mi ń gbà tó dé tó kó dọ́dọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. when my father moved very close to me. bàbá mi enú ọkọ̀ adé enú ọkọ̀ ẹ sọ́rí bàbá mi Oyèdèpọ̀ ní wínà làwọn ọmọ ìjọ mi bá dé o ah, <laughs> bàbá yẹn abẹ́ fúláwà ló gbè sí ah, abẹ́ kínní kan ló gbè sí kínní kan kankan oní ẹjẹ́ ńlọ gbàdúrà ọlọ́run á sọ fún mi pé ọlágúnjú ah, nígbà tí èyí bá ọdún báyìí wọ́n sọ tiẹ̀ náà sórí bàbá tó èmi mo pè é. I'm the one that called it. Gbogbo tí sì ń ṣe èmi ni mo ń bẹ yẹn. Tọ́ bá dán nígbà tọ́ bá tọ́dún báyìí sí bàbá yìí. Wọ́n ó sì sọ tiẹ̀ náà. A lọ bá wọn mo ní olúwa sọ pé ẹ̀yin gan tẹ̀ ń sọ̀rọ̀ ń jẹ́ nísìn. Bẹ́ẹ̀ padà wàá sọ tèmi náà pé mò ń lóògùn. Èèyàn ò sì gbọ́dọ̀ transparent ju mi ò ṣe transparent. Bẹ́ẹ̀ ṣe dé bàbá, mo mú ìwà bẹ́ẹ̀ bí àbí. Tẹ́ ẹ bá wo bí strong room yẹn, ẹ máa bá bíbélì kan bẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run language pọ̀ ńbẹ̀ nínú ẹ̀ tí wọ́n ti ń ṣe ẹnìkan lọ́ọ́ rà fún mi ẹnìkan lè tuntun dé bàbá nínú àpáta iná yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi gbé bẹ́ẹ̀ dùn fùfù ibẹ̀ ọ̀nbẹ̀ ńbẹ̀ mi ọjà ẹnìkan jẹ́ òní àmọ́ mú àwọn ọbẹ̀ òní orí òróró oníṣẹ́mu mú ọyọ òróró mò ń lò. ẹni wo àti sùn á kàn yóò pẹ́ létí omi olúwa àwọn kan lè fò sókè. some people can jump up. mo fẹ́ dábìrà lọ́dún yìí. iná ti ilé dábìrà ọ̀yá fún mi lọ́dọ̀ ọ̀làdójú fún mi fún mi bẹ́ẹ̀ yà dùá. iná tó tó dábìrà fò sókè ó dàgbà jù kó fò sókè olúwa gbèsè mi nínú iná tí ò fẹ́ dá dúró ọ̀yá gbèsè mi iná mo fẹ́ dábìrà mo fẹ́ dábìrà iná iná iná iná iná iná iná iná jésù olúwa wa. amen. Ah, bàbá mi ẹ wọn kú ọlọ́run kú ṣe wọ́n ń bọ̀ lónìí tabọ́là bàbá mi adéoyè ní tirẹ̀ <laughs> wọ́n sì wọ́n wá ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ mi ní ẹ̀kọ́ta wọn ni. he came to the headquarter. ẹ̀yin nana wọ́n kú sọ lójú gbogbo òjò ẹ̀yin nana ń títì. all you use this penalty. kí ló dé tọ́lọ̀ ń kọ̀dí sọ́dọ̀ yín sa. why is it that God has to put his sight on you put his sight on you. ìwé mélòó lọ́kà ìlú ọba mo ti kàwé. I study abroad. ẹ̀yin ó ti jẹ́ ẹ̀yin nana ń títì lọ́lọ́run. see all you people that God used to, to work with kì í ṣe english kì í ṣe yorùbá it is not english mo mọ̀rọ̀ ni sí olúwa i know that i know how to talk is the word of God iná àti agbára it is the fire of power mo fẹ́ dolówó iná àti agbára ó máa kàtì àrà mo fẹ́ rìn káyé má dàgbò iná àti agbára i want to tell anybody it's only God iná àti agbára tẹ́gbẹ́ má dá mi iná ṣe rere ọyá wọnú mi wọnú mi ọyá àdúrà fòsókè fòsókè iná ìṣe rere wọnú mi wá wọnú wa, wá wọnú mi wá wọnú wa, wá wọnú mi wá wọnú mi wá iná ìṣe rere iná ìṣe rere ọyá màmá yẹn sọsọ́nà kébé iná ìṣe dà àṣẹ ìṣe dà ògbó ìṣe dà májẹ̀mú ìṣe dà ọyọyọyọyọ jésù olúwa wa ẹ̀yin wo la fẹ́ késù díyà jẹ yín. how many of you want the devil to suffer you. hello ah. ṣé n sòótọ́ ọ̀rọ̀ fún ọ. should I tell you the truth. sọ fẹ́ gbọ́. do you want to listen to it. ìjọ ọba pinnu. the day you determine. yàrá àdúrà sá. ìjọ ọba pinnu pé ó gbégbé ayé wà mímọ́. at the day you determine to live a holy life. àwọn ogun èṣù àtòtòkè àti ìsìsàlẹ̀ wọ́n pawọ́pọ̀ wọ́n ó di àjọ. road from up and down they will deal with you. wọ́n á nà wọ́n á di pé ìwà mímọ́ mo fẹ́ lò sẹ́. they will chastise you and deal with you. tó di iná wọ́n á jáwọ́ lára rẹ ni. wọ́n á lè sọ̀rọ̀ pé láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí ó yọ lọ. ó kígbe olúwa o wọ́n ti ń fi ọ́ bú mi ta mí lọ́fà ìtẹ̀síwájú pẹ̀lú ìbú ọfà tí ò ṣe é dá dúró fún ṣerere fún ògo ọ̀yà iná mímọ́ ọ̀yà iná mímọ́ ọ̀yà ọ̀yà àdúrà ìwọ́dà ìwọ́dà ìwọ́dà. jésù kristi olúwa wa. bá mi tó ọ̀nbẹ mo ti rí ọlọ́dún iná mímí ọmọ ẹni tó bá wá bóyá bàbá lọ níbà tí mo fún ọ lówó ní ẹ̀kọ́ta tó bú sẹ́kún pé mo gbowó yín ẹ wéwé wálé ẹ fún mi mọ̀ ṣeré ló ń tọ́ bá ọ̀rẹ́ rẹ wáyé o ah God mo ti rí bó o ṣe ń fò bàbá yẹn ni no no owó owó kọ́ ni mo wá lọ sọ́dọ̀ SK Abiara tó bá débi màá sọ lójú wọn tí bàbá bá bùn lówó màá ní mi fẹ́ á ní kí ló ń fẹ́ màá ní bàbá agbára iná nù yín mo fẹ́ ẹ bàbá ni ẹ máa gbé ẹ̀mí náà ló yá ó sùn mí ní sùn wọn òwòwò rẹ wá so pé mi àbí ò pé mi ṣé tá a bá parí tá ìwọ náà fẹ́ wá gbowó wọ́n fún ọ o ò lè jẹ méjìlá bá àlàdé o ẹ sọ ọ <laughs> pẹpẹ iná dà ṣebí ńlá dúró lé lórí ọ̀yá rọwọ́nú mi pẹpẹ iná rọwọ́nú mi ọ̀yá àdúrà bẹ́ẹ̀ oyeyeyeyeyeyeyeyeye pẹpẹ iná mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe rere ooo àwọn èèyàn yóò gbàdúrà dáadáa pẹpẹ iná yá mo fẹ́ ṣe rere ìtìtàbà ha ha ọ̀yá ọ̀yá. jésù olúwa wa tó ní gángan yẹn ti rí ṣe torí ẹ mo fẹ́ sì sù ọ̀sáré màmá yẹn kì í ṣe wọná pẹ̀lú kára tó rẹ̀ à ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀yin tẹ̀ ráyè àtẹwọ́ yín mọ́ ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. ọjọ́ lọ. gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ o. mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ ọba mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ń lọ. bàbá gbàràdà ọjọ́ ń lọ. sórí àdúrà alẹ́ mo fẹ́ fi wẹ́kọ̀mù yín ni. bá mi sọ fáwọn kì í ṣe wo bá a kígbe bí. ẹ lọ béèrè lọ́wọ́ mùsùlùmí àpòmù. ìran wà lórí ibi tá a wà yìí. Ah, ẹ sà orílẹ̀-èdè àgbáyé ń bọ̀ ànájà mi. and the nation is coming to trade with Israel. ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n ti gòkè. but I want you to be at the top. káwọn èèyàn tó máa rọ́dé. before people start coming in. àbí ọ̀dà abẹ́. or is it not good like that. wo ọmọ àlè ní ìmọ̀ bá a síbi ó ti dìde láyé. he is only the pastor that doesn't know his name. àwọn ìránṣẹ́ ọlọ́run ti ń sẹ̀dá mẹ́wàá fún mi mi ìmọ̀ iye wọn mọ́. and the minister of God pay tithe to afuna he doesn't even know their number. both CAC both redeem both mountain of fire. mountain of fire. wọ́n gbóòótọ́ ni o. because they hear the truth. tọ́ ọ bá tó o bá regret gbẹ̀yìn wọ́n pè mí wòlíì bẹ́ẹ̀ ṣùgbọ́n wá plan kankan fún ọ ah, kó o dẹ́rù platform báyìí kó o máa kúrọ́ fáwọn ah, èèyàn kó o máa jí àbáyìí sórí tí ẹ̀mí yẹn báyìí lọ ó ní ọlágúnjú ó ń gbóra jìgì bàbá parí tán wàá bí ẹni tí ò nẹ́sẹ̀ sùn ah, wàá máa bí ẹni tí ò lè sọ̀rọ̀ n ò ké wọnú rẹ o n ò ké kí o tó wọnú rẹ wá tẹ́mi bá sì fẹ́ jáde nínú ah, èyí èmi èké o má bá wọn kúrò orí ọ̀tá má bá wọn ẹnu dojú yọ lọ má bá wọn ṣe so wà mí ẹ̀mí mímọ́ mo ní ọ́ gbàràdá o. I tell the Holy Spirit to come and perform wonders. gbé nkọrin yẹn fún ọ dáadáa ẹ̀mí mímọ́ gbàràdá ọjọ́ àbọ̀jọ́ ọ̀ma lọ. Uh, uh, the days is not going back. yóò yóò ẹlòmíà ní bójú ògùn alẹ́ ògùn alẹ́ ọ̀dà. some people say even it is the evening. ọgbọ́n ee o lọ béèrè láwọn tí mo bẹ̀rẹ̀ jọ ẹ ló ọmọ yẹn gbà àti ní ẹlùbọ ẹlú ìsìnlẹ̀ wa ń yarí ngba mo bùn yín lọ́rọ̀ ìyẹn tí ìyẹn tí ìgbò méjì tá àbí kí náà ń porúkọ yìí. keyboard. keyboard òṣìṣẹ́ ìkẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ ẹ̀yọ kan náà ngba mo sọ̀rọ̀ sí ilẹ̀ tí ó jó sí. ẹ ló sọ̀nbẹ́ ń bí. are you here? so ní kú you will not die. so ṣe rere you do good. ògo alẹ́ ọ̀dà. and that evening glory is not good. ẹ béèrè lọ́wọ́ àwọn tá a jọ bẹ̀rẹ̀ ẹjọ́ yìí. and ask èmi ọmọ páwọn akọrin lè wà ní ṣọ́ọ̀ṣì I fully believe the choir can be in the torí bí mo ti jáde mo hate wọn. because where I came from he hate them so mo hate wọn o. tó ti jẹ́ hate wọn nípa gbèrè bí ajá. because of so much fornication in their àárín wọn lọ́kọ̀sí so mi tiẹ̀ náà tó bá ti da aago mẹ́sàn-án tí n bá ti gbà á the báyìí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ó di aago mẹ́fà. until six a.m ngbò tí ẹ̀ dé stage bàbá kan ní ẹ kúkú kó ẹ máa kó a lọ́rùn èmi ọ̀wà àríbi táwọn ọmọ ìjọ agbára ọlọ́run nígbà ní fọ́ndé tí ọlọ́run ò jẹ́ wọ́n ṣàṣeyọrí ah, kò sí ẹ sì lè rí kí wọ́n padà dé kí wọ́n ní àti gbà dùn wọ́n gbà náà wọ́n wá ń lu etí wọ́n ń lu mú kì í bí ọ̀hún ṣe rọ́ọ̀fù tó wọ́n dúró nù yẹn rere ah, kan ṣoṣo wọn ṣe fún mi dáadáa ọ̀pọ̀ nù wọn ọ̀ràn tí ibi hàn ti dìde mọ́ ah, wọn ò lè fina bá a ah, èrò rẹ̀ èmi ò ìdámisókun bá ọba tó bá ti stop lọ́wọ́ ọ̀gá rẹ̀ bàbá rẹ̀ tó fi àná ìtì fún ọ omi omi àánú yẹn á tán lọ́wọ́ ó ní iye mo ti gbé fún bàbá ẹsẹ̀ abíára lọ́dún tá a wà nù. àwọn èèyàn àwọn ọmọ wọn ní mọ̀ á ń da omi òkun mo ní ẹjẹ̀ ń da mo ní gbogbo odò mi mo ti ẹ̀wà fẹ́ dànù òkun ẹ fi mí lọ́rùn lẹ̀. Please leave me alone ká tó mọ bọ̀ àǹtí fún mi lè sọ iye tí ẹ lọ báǹkì ẹ̀ fún. please go and bank this amount for him. kí what. gbogbo odò kéékèèké tí ọba ti fún àgbà lómi mu. all the little little streams tá padà gbẹ́ngbẹ́ ọ̀hún ò ń bínú sí mi ojúbọ tó o ti bọ́ lọ́wọ́ ogun tó o bá gbàgbé ẹ̀ ọ́ padà tó padà wà ké wá bẹ́ẹ̀ ọlọ́run ní dá. torí pé báwọn kan ọba fowó ilẹ̀ mi ní débi lónìí ẹ̀yin tẹ́ ẹ jọ́ mi eré àyẹ̀ people from this area raise your hands. area yìí ni mo wí o ẹ̀yin ọmọ apòmù ẹ̀náwó ṣébi ṣe é wọ̀ láàrin ọdún mẹ́rin sẹ́yìn ẹ̀ dáhùn kí ni nílé yín bẹ̀ ńgbà náà èrè bẹ́ẹ̀ ni igbó èrè lẹ́wà bẹ́ẹ̀ bá ń pọ̀ lójú ọ̀nà ni gbogbo àti akọ́lé bẹ̀ yẹn ńgbà tá a tó wọ bí wọ́n ń kàn ní ìsìn gbogbo rẹ̀ ní àlàpà lẹ́yìn ilé tí ó gbẹnu lápáta nìkan lọ́kọ àtìyàwó ń gbé inú fún àyàfún ni bàbá wa tí ń bẹ níbi tó jẹ̀ràn sí ọlọ́run tó ń bẹ níbi tó lórí òkè kékeré yìí wọ́n gbé kíní tí ejò àti àwọn eh, kíní burúkú yẹn tí òfin ní wọ́ tẹ̀lé wọn àìmọye èèyàn ló ti gbé mi bí. And he has a lot of people here. Igbó èrè lẹ́wà nú ẹ̀. This is the bush for the Ọ̀run sì ti lé igbó èrè di igbó gbogbo èèyàn. And then he has turned it to the. èèyàn ní ń dèrè. Is it not man that turned the eh, python? Èrè gidi ò sí mọ́ eh, èèyàn ní ń dèrè. is no original Sọ wà ń bí. Are you here? Oh ṣé kọ́ gbàràdà kó dé àbọ̀dọ̀la twenty twenty two ok september tá a ṣe àjọ̀dún orí òkè. ẹ ọ̀ya fọ́kẹ́ni tí mẹ́lẹ́ ah. má kò tí ẹ bá mi ọjà yìí mo fẹ́ gba tèmi torí mi ò fa àìsàn mọ́ mi ò fẹ́ jakulẹ̀ mọ́ èmi tẹ̀ ń wé mo ọkọ̀ orí burúkú mi ò ní tọrọ lọ́wọ́ èèyàn mọ́ ah, mi ní wọ́wọ́ mi ìbàjẹ́ ò ní bá mi mọ́ oh. ẹ̀mí mímọ́ gbàràdá ọjọ́ ń lọ. bàbá gbàràdá ọjọ́ ń lọ. ẹ̀mí mímọ́ gbàràdá ọjọ́ ń lọ bàbá gbàràdà ọjọ́ ńlọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ńlọ. bàbá gbàràdà ọjọ́ ńlọ. bàbá mímọ́ gbàràdà ọjọ́ ńlọ. bàbá gbàràdà ọjọ́ ńlọ. ẹ̀mí mímọ́ gbàràdà ọjọ́ ńlọ. bàbá gbàràdà ọjọ́ ńlọ. jésù olúwa wa. ariwo dáa ẹ pariwo aṣọ iná àṣeyọrí ọlọ́run ọlágún jújù sí mi lọ́rùn ọ̀yá àdúrà. Jésù Kristi Olúwa Amen. ọmọ adá kọ́ńtọ́ wí ni o tí n bá ti wí whatever father says you you have to repeat it after him. sọmọ nílù yẹn one nbẹ. is that talking drum there. I am mi the anointing fire. anointing fire. ayé mi the anointing fire. anointing fire. ayé mi the anointing fire. anointing fire. ayé mi the anointing fire. anointing fire. ayé mi the anointing fire. anointing fire. anointing fire. anointing fire. Bàmí ti fàyà. Bàmí ti fàyà. Bàmí ti fàyà. Bàmí ti fàyà. Bàmí ti fàyà. Ẹ̀yin tẹ̀ ń bá mi gbé kéré orin akọ méje. we are going to sing this song seven times. n ta fẹ́ sọ ni pé ayé mi gba anointing fire anointing fire ayé mi gba anointing fire anointing fire wọn èyí dúró lónìí. ṣé ah, tó sọ̀rọ̀ ó gbànú ṣọ́ọ̀ṣì lónìí mọ́ni. Ah, ọlọ́run bùkún wa àmì ń lọ àwọn míì ń gba bùkún tán èso á sì gbé wọn lọ wọ́n á sì ná gbogbo owó yẹn tán wọ́n á tún padà nù jọ wọ́n á wá da lárìnká ṣe wà mí ayé mi gbà mí tún fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí tún fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Òwe ti fàyà. Bàmí ti fàyà. Òwe ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí ti fàyà. Bàmí ti fàyà. Ayé mi gbà mí Anointing fire. Anointing fire. Oh. God bless you. Ah mo lọ mọ ń gángan yẹn wà mí ìráyè dọdọ rẹ sórí bá ti sọwọ báyìí tó bá ti rí sí mo ó yí ọba hàn sí ọlọ́run mi bí n bá ti wò wọ́n wọn tí mo fẹ́ n bá ti fọ́n sáìn o ti mú tó bá ti má rí pé mo fọ́n sáìn tó o ma sáìn yẹn màá lé ọ lẹ́gbẹ̀ẹ́ mi so ti rẹ tí n bá ṣe báyìí ó ní tí mo ní kí n lọ mú wa tí n bá ṣe báyìí ó ní tí mo ní kí n lọ sí. ṣé bó o ṣe bá a kú nìyí ni sọ pé mi ní bá a kú. ẹ̀yin kò àti ríjú orí burúkú ni kò sọ pé nítorí wọn gbàdúrà fún lágbájá kò wá rí mi. àrùn torí pé kò gbàdúrà fún ẹ̀kọ́ wá ṣe fún ọ ah, àìmọye tí Jésù dáńdè tí ò rí ṣùgbọ́n ṣé Jésù láàkì ni. Because Jesus. Oh òwe yorùbá wọnú bíbélì. at ah, the adage of that yorùbá will enter into the bible. èèyàn kúkúrú là á ṣe lóore gígùn ni ó sàn. the short one that you are going to favour and the adékọ́lá one will pay you off. <laughs> arabakatia wo bàbá ríbi ti gọ́gù kìíní máa sọ́tọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ wọn náà lo dátà fún ìrìn àjò àwọn èèyàn ń kú àwọn èèyàn ń kú covid nineteen ń pa àwọn èèyàn really killing people. ẹ ká gba iná yẹn sára lọ́dún yìí. to receive that fire this year. kó ọmọ rẹ wọlé alẹ́ yìí. children tonight. ẹ nǹkan ń ṣẹlẹ̀ o. is really happening here kó a lè má ra àpù pẹ̀lú ara wa báyìí áfíríkà lónìí. ah we must to with ourselves like this. ọlọ́run sì mú àwọn èyìnbó wọn láfíríkà ó kú àkú. Ah, ohun tí ò jẹ́ àkú leléyìí alọ́lọ́run bá a ti ẹ̀jura wa lẹ̀ tán. sọ wà ń bí ọjà yẹ. sọ fọ́nrẹ́ rẹ pé jókòó máa fún ọ tọ́ bá dáa fún mi ń fún ọ jẹ. Ah, tell your friend to sit down that when you are playing. o sọ pé tọ́ bá ń lọ lu ọba ó gbé lọ. Don't do when you are traveling abroad You take them along. Sọ pé ọba ara nǹkan bọ̀. That will help him to buy some gifts. Sọ pé mo fẹ́ bọ́ lọ́wọ́ Ọlọ́run Ọlágúnjú. I want to do with God. Mo fẹ́ já ojú ọ̀nà. I want to be mo fẹ́ débi ìsinmi mi. I want to get to my resting place. N ò gbọ́ ìlérí mọ́. I don't want to listen to the promises. Mo fẹ́ wọnú ìlérí lọ. I want to go into the promises. Mo fẹ́ jẹ nínú ìlérí. I want to hit in the promises. Orí adé mi fẹ́ kú òun gbó. My head of crown want to be promised. Ọfẹ́ lọ jọba. I want to go and reign. Ah, ayé mi ìdànù ti fa àyà. Ìdànù ti fa àyà. Ìdànù ti fa àyà. Vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire, vanity fire. Jésù Olúwara. Ẹ má fi òkun mọ́. Ayé mi gbà náà ti fa àyà. Má fi òkun mọ́. Ẹni tí ń ṣe òun yẹn wà fi hó lẹ̀. please leave the whole thing. ayé mi gba anointing fàáyà fàáyà fàáyà fàáyà ọba yaba wọn èwo ni ho mo lọ ti rí ho ọ ń lọ ilé ọdún ni ẹ̀yin bàbá mi ẹ̀yin lẹ wá bá ọlágúnjú ẹjẹ àgbà náà tó bá dáa fún yín ọmọdé àwọn Eh, kérúbù yẹn kí ló sọ ó ní jọ́ tó ń ti bá bàbá ọlágúnjú pàdé is a prophet is a kíni ìkíni tó lè pè náà apostle ọlọ́lọ́ olóhùn ò rí irú ẹ̀ rí láyé kí ni ìfarakàn rẹ tó o bá ń wò mí báyìí tó o bá da lágbára. and what is it that you have gained when you look at your father now you cannot receive back. kí ló dé táyé rèé wà ní nítumọ̀. and why is it that your life you have no meaning tó tún jẹ́ pé orin ìgbani ló tún kọ. and you are still singing the song of old. nígbà tí orin tí esi sọ kò oṣù wa láti makọ́rì tì í gbá ní ògo ọlọ́run àlelu. Àwọn ò ní kọrin ìgbani mọ́. We don't want to sing the song of old. Ó lé mi ó so ohun titun. He said I'm going to do a new thing. Yóò ṣe kí And right now he's going to Your sing. Your God is a God of yesterday, today and forever. Are you sure my chorus? Yes o. All chorus star. Are you sure? Yes, yes. Oh. My God is God of power. Yes. is a God of miracle. Yes, yes Is a God of enlargement. Yes, yes Oraba Katuara. Ẹyin wo lọ fẹ́ bá sọ̀rọ̀? How many of you do you think? Ah, ayé mi gba anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. anointing fire. Anointing Amen. Amen. ó ti bẹ́ mi débi báyìí ó ẹ mọ̀ pé mi ní kúrọ́. as you know I will not tell lies as my. ọmọ mi wọnú gbó yẹn lọ. my son go into that bush. olúwa bẹ́sù wíwọ̀n ní wọgbó mo tún gbọ́ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta èmi lolúwa wọnú gbóyàn lọ mo sì gun òkè níbi blọọkù tí wọ́n tòjọ tójú bọ̀ mo rí bíbélì tuntun òjò sì ń rọ iná mú bíbélì yẹn mo sì mú mo sọ sápò ó ní tún wo bẹ̀ mo sì gbé láìlọ́ọ̀nù owó ló kúnú ẹ̀ ìkan tó ṣẹlẹ̀ nínú ilé wa another one happened in the house. èmi àti mọ́mì mọ́mì ní oúnjẹ ti tán lé. and ah, said there no food at home. ó ní òṣòwò òṣìṣòwò lóòótọ́. and ah, truly there is no money. ó tún béèrè lẹ́ẹ̀kejì táwọn ah, ọmọ ò ní jẹ ní. would the children eat. kò sóúnjẹ ńlẹ̀. no food at all. ẹ̀mí ẹni dìde lọ sí abẹ́ igi rẹ. and that spirit said stand up go down the tree. àga kó o jókòó. and you take a seat. bí àga mẹ́ta. and you have three chairs. èmi olówó pèsè fún ọ. and I the Lord will provide for you. mo sì ń gbàdúrà. and I was praying olóògbé kí ni ń porúkọ rẹ̀ ẹ ọ wa ń bọ̀ olúwa ní àwọn kọ́ sọ fáwọn ọmọ rẹ̀ wọn gbọ́dọ̀ kí ọ o sì gbọ́dọ̀ dá èèyàn ló ìyẹn lọ́kọ́ já wọlé lóní bá mi bá mi aláwàdà ni lórúkọ jésù á pàdé lọ́run lọ́run amen máa lọ lọ́wọ́ lọ báwọn ọmọ kí ló dé kí ni bàbá ń ṣe kí ló kí lẹ ṣe fún ojú rẹ̀ kò é padà báyìí. Ah, àwọn yẹn ní sọ pé ká mọ kankan mọ ká wọn ah, ẹ̀yin náà jókòó síbẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ ní sùúrù wọn ń bọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún obìnrin kan wọlé ó ní bàbá mo ti wá ń délé agbára ní ìgbà yín mo ti wá ń dé ṣọ́ọ̀ṣì mi ìgbà wọn á nílé lẹ́wà mo dúpẹ́ pé yìí náà mo kọ́kọ́ rí ẹ máa bọ ọmọ àárín lọ́ba sì yọ nǹkan yẹn ní ló sì ná sí mi ǹjẹ́ kí n gbà torí kò sẹ́ni tí ó rẹ̀ ń búlò kùtò wú tí ò ní kọ́ rẹ́ ni ó sì wà need kí mo lọ wà ní kíni ó wà need mo fẹ́ pé kí n gbọ́ orí rẹ̀ mọ́ rí kí n gbàgbọ́ n tiẹ̀ gbà ni mo sì gbà tán mami mami ó sì pé kíni láìsẹ́ni tó ṣí géètì fún ó sì padà ó sì di èéfín màmá rí èmi rí father saw it as mo ti mọ̀ pé ọlọ́run ní ó ní i'm a provider. láti ìgbà yẹn i now know that God is the real provider. God of provider. Agbariwo. You have to shout. Iná ẹ̀mí mímọ́. Fire of Holy Spirit. Bọ́sù èkìsà kúrò lọ́rùn mi lọ́dún yìí. Ọyẹ gbàdúrà. Iná ẹ̀mí mímọ́. Bọ́sù ọlẹ́kìsà kúrò lọ́rùn mi lọ́dún yìí ọ̀kàrẹ̀ bọ̀dá yẹn bọ́sọ elékisá kú ọlọ́run mi. bọ́sọ elékisá kú ọlọ́run mi. jésù kristi olúwa wa pariwo iná mi mímọ́ o bàbá o ìwọ ọmọ wa bá ntẹ wá wá sọ́dọ̀ ọlágúnjú nìyẹn ẹni tí ń lọ sọ rẹ ó ní èjì tójú mi lọ ó sì tún gádùétì ni àbọ̀ wá wòran ni ọ̀pọ̀ ọ̀jẹ̀ wá wòran ogun ká ná kàtán ká tó rí nìyí ọ̀ya palẹ̀ mọ́nú ayé ayé mi bóde Jonathan ọyọ àdúrà. olúwa wa mo gbúrò kan pé ká sọ̀rọ̀ fún ká sọ̀rọ̀ fún ẹni tá a fẹ́ sọ̀rọ̀ fún. èṣù ò jẹ̀bi o èṣù ò jẹ̀bi èmi ni màá wíìnì rẹ èṣù ò jẹ̀bi. èṣù ò jẹ̀bi o èṣù ò jẹ̀bi èmi ni màá wíìnì rẹ èṣù jẹ̀bi. èṣù jẹ̀bi o èṣù jẹ̀bi èmi ni màá wíìnì rẹ èṣù jẹ̀bi. èṣù jẹ̀bi o èṣù jẹ̀bi èmi ni màá wíìnì rẹ èṣù jẹ̀bi ẹ pariwo ègún àtègbè ràn mí ilé ẹ̀mí mímọ́ bá mi gbé mi ọyá àdúrà. ègún àti èpè ìran bàbá mi ègún àti èpè ìran bàbá mi ilé ẹ̀mí mímọ́ gbé mi. jésù kristi olúwa wa. iná kí ni mo ní ẹ máa pè. fire of holy spirit ẹ pariwo ilé lọ́pọ̀ láyé àwọn èèyàn. shout because this one is so much in the life of man. ọkùnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. there a man there. bó bá lè tọ́fẹ̀ bọ́ sí ajábọ́. when he struggle to make it the. mo gbọ́ pé kó o gbàdúrà àti màmá kan lẹ́gbẹ̀ẹ́ báyìí. you pray and one woman as well. sista kan àmúbọ̀n rere tọkọ ni. and one woman then one lady is very. ẹ porúkọ ti lè porúkọ Jésù lálẹ́ ìlólúwa wí. if you are calling the name of Jesus. wà á iná mi mímọ́ o. fire of holy spirit. jẹ́ kí àmúbọ̀n rere dópin láyé mi. and failure of good things ọ̀yà ẹ̀sọ́dàdúrà. jésù olúwa wa. ẹ kú eléyìí mò ń round up torí pé mo fẹ́ kẹ́ ẹ lọ síbi ẹ ń lọ sínú àpáta àánú láàárọ̀. and you are going to the mercy land tomorrow. ẹ wàá kọrin yìí tó o ti fẹ́ mọ́ ni o. now sing this song ó ní kíde mọ́ já o ká ìsàn mọ́ sàn o. ẹ̀mí mímọ́ wá gbó wa. ká nìyẹn wá yú ní sùúrù. nígbà tí rẹ̀ hàn tí ejò ń ké ta ló lágbára jù ẹ̀yin lómi orin tẹ́ ẹ lè fi kọrin iná mo fi ń sọ̀rọ̀ jẹ́ n kọrin tẹ́ wà bá mi fi iná yẹn á ti ara mi wá bọ́ lóyún náà ṣé ẹ bínú ó ní kíde máa já o ká ìsàn mọ́ san o kíde mọ́ já o káìsàn mọ́ san o ẹ̀mí mímọ́ wa gbọ́ wa kíde mọ́ já. kíde máa já o àìsàn máa san o kíde máa já o àìsàn máa san o ẹ̀mí mímọ́ wa gbọ́ wa kíde máa bẹ́. kíde máa já o káìsàn máa wọlé o kíbe máa já o káìsàn máa wọlé o ẹ̀mí mímọ́ wa gbọ́ wa kíbe máa já. kí ló wí. kíbe máa já o òwòkè máa sọ o òkèlè máa já o káìsàn máa sọ o ẹ̀mí mímọ́ wa gbọ́ wa kíbe máa kídè máa já o ká ìsàn máa gbọ̀n o kídè máa já o ká ìsàn máa sàn o ẹ̀mí mímọ́ wà gbọ́ wa kídè máa já owó òkè. kídè máa já o ká ìsàn máa sàn o kídè máa já o ká ìsàn máa sàn o ẹ̀mí mímọ́ wà gbọ́ wa kídè máa já o kíndè máa já o ká ìsàn máa sàn o kíndè máa tú o ká ìsàn máa sàn o ẹ̀mí mi máa wà gò wá kíndè máa já. kíndè máa já o ká ìsàn máa sàn o kíndè máa já o àìsàn máa sàn o ẹ̀mí mímọ́ wa kó wa kíde bá ọ. ẹ̀mí mímọ́ wa kó wa kíde bá ọjà. ẹ̀mí mímọ́ wa kó wa kíde bá ọjà. ẹ̀mí mímọ́ wa kó wa kíde máa já. ẹ̀mí mímọ́ wa kó wa kíde máa já. kíde máa já. kíde máa já. wàá tẹ́wọ́ rẹ̀ dà. kíde máa já. kíde máa àtẹ́wọ́ rẹ dà ọ̀kárí ọmọ yìí ọmọ ìgbàlá yìí. Ilé máa já, ilé máa já, ilé máa já ó káre bàbá yẹn ó káre bàbá yẹn ọyọyọyọyọ ó ti dé ó ti dé ó ti dé ẹ̀yin ọmọ akọrin ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé bọ̀dá mi ti ń bẹ náà ó kéré o video video, já video video, já video máa já video máa já video máa já video máa já. o ṣé màmá yẹn yóò lọ sókè yóò lọ sókè yóò lọ sókè bá ara rẹ di ara rẹ arọ dìde arọ dìde afọdúrírọ àdìtìkọ ọgbọ òkùnkùn ẹ wọlé ìgbàgbọ́ ọgbọ́n tó bá máa parẹ́ òṣèré orí burúkú ọwọ́lẹ̀ oṣé odò odò odò odò ọtúndé oṣébù ọ̀dá yẹn oṣébù ọ̀dá yẹn oṣébù ọ̀dá yẹn oṣébù ọ̀dá yẹn mọ́tò olójú kan mìíràn rẹ mìíràn rẹ mìíràn rẹ mìíràn rẹ ó oh yẹ mìíràn rẹ mìíràn rẹ kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já kí lè máa já. o parí bọ̀dá mi ti ń bẹ lẹ́yìn yẹn bọ̀dá mi ti ń bẹ lẹ́yìn yẹn bá ara rẹ gbára rẹ gbára rẹ gbára rẹ. Jíde máa já, jíde máa já, jíde máa já, jíde máa já, jíde máa já, jíde máa já, jíde máa já, jíde máa já. Jíde máa já, jíde máa já, jíde máa já, jíde máa já. Ẹ̀mí àwọn wòlíì ní ká gbàdúrà yìí. The spirit of the prophet says we should pray. Ẹ gborúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo tó. Ẹ̀mí àìtọ́jọ́ jáde lára mi. Ọyọ jésù kristi olúwa wa ẹ̀yin ènìyàn ọlọ́run. the people of God. mo ní ìdí owó lọ́wọ́ yín láìpẹ́. I need money from you not too long. mo sì máa pè láti twenty thousand. I will be calling from twenty thousand mo fẹ́ kẹ́ ẹ tún wọnú ọ́tà ìtì ọlọ́run wọ̀ lásọ látọ̀ lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run gbogbo ta kíní yóò wọ́n ta. I don't know the amount that they used in putting this money. ṣùgbọ́n owó. but I'm not calling money. ká gbàdúrà. I heard the voice that we should pray. ẹ sọ fọlọ́dùmarè. tell the almighty. àkọlé ikú lára mi. that that that. jáde ọyọ àdúrà. ẹ gbàdúrà yìí èèyàn ti ń bẹ nínú ọ̀tà ẹ gbà dáradára àkọlé ikú lára wa jáde àkọlé àìtọ́jọ́ jáde àkọlé ikú lára wa jáde o ṣé mama! yẹn ọwọ́ ikú jáde lára mi. Jésù Kristi Olúwa wa. kò sí n tó ṣe jẹnẹrétọ̀ tí fi ń kú tí fi ń lọ. there is nothing wrong with the generator. ìṣe ni ẹ kíni. táǹkì tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ o yí dànù láì sí ìrẹ́tọ̀ fọ́kàn. sátani ṣá ẹ̀kejì second one wáyà ọ̀dọ̀ àwọn akọrin wọn ní gbóná. and ah, the wire from the lady the lady from the fire. ṣe gbàgbé lọ́kàn tó ti tó lana ah, gbàràrà. and you know the day that that thing caught fire. a fẹ́ regulate àwọn ẹ èmi náà ti náwó lọ́dún yìí síbi. after I spend money this year. mo fẹ́ kí wọn náà tọwọ́ bá kòkó náwó. I want you to put your hands in your pocket and spend money. tí o bá fún mi lówó tí ìpín rẹ̀ ọ̀bà yí padà má pè mí wòlíì mọ́. if you give money and your portion never change. ṣe wòlíì onírọ́ o. he is never a prophet that lies. agbé mi dìde fún ẹ̀yin tálíkà lákòókò. he was being raised for the poor. ẹ lọ kọ ọba mélòó ló wá bí lọ́dún tó kọjá. how many kings come came last year four of them. àwọn ọmọ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan pàdé mi bẹ́ẹ̀ ó jáde láti inú mọ́tò pẹ̀lú adé lórí kí ló ṣe. and one came out from the vehicle with a crown and he prostrate tí ipò táwọn bàbá ńlá wa wà láyé ìjọ nù ah, wọn kì í tọ ọba lọ wọn kì í tọ àwọn aláṣẹ orílẹ̀-èdè ìgbà wọn bá gbúrò wọn wọn náà fẹ́ lọ rí ìrànṣẹ́ ṣùgbọ́n lónìí wọ́n ti sọ wá dẹrú bá mi lásán rọ ó ti bọ́ kì í ṣe pa àrídìkù wọn lẹ́yìn ọlọ́run wòlíì olódùmarè ló kù kó tó kan àwọn èèyàn yìí ṣùgbọ́n àkùkọ ti fi orí ogbe rẹ̀ fún kọlọkọlọ. bàbá mi kan bẹ nínú àwọn president orílẹ̀-èdè ó sì wá mi kiri di si ó sọ fún ìyàwó ẹ go and tell this boy you are stubborn what do you want tí mi ò lè fún ọ mo ní ẹ bá ń sọ fún bàbá pé ìrànlọ́wọ́ mi ọ̀run lọ́wọ́. that is help coming from above àwọn ọmọ ọlọ́run rí wọ́n mọ̀ dáadáa nígbà tá a wà. children of God you know. bàbá wa kan nínú ìrìn àjò Ọ̀yọ́ state lọ ah, a ní ẹ lọ bá ń kí àárín ọmọ yẹn kò mọ̀ pé òun ti ga kọ ma ẹ ma àwọn ọdílé àwa dé bàbíà ah, ọdílé wọn àwọn kan sì ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tó gbọ́ tí mo lọ ṣe sọjí kan lógbò ah. ní bàbá mi ọlọ ewu bẹ́ẹ̀ bọ́gà mi ò ní wọlé lẹ́ẹ̀kejì mo ní wọn sọ fún yín pé kò ní wọlé ẹ lọ bá ń bá èlò ní ọgbà láti yí dà káwa wọlé ọlọ́run ní gbọ́dọ̀ tí ì kà lẹ́yìn. and the lord will never back the wicked one. ẹ pariwo ọbàjọ́ olóṣì bí wọ́n pọ̀ lọ́dọ̀ mi ó rẹ wọ́n bẹ̀ bọ́. we have a lot of politicians. olóṣèlú kan ní mójútó bí tọ́yẹ kámẹ́rà tẹ̀ wọ́n. and one politician that taking care of that one. ọmọ mi ni. her father's so ìkànnú àwọn ògùn náà gbòǹgbò ni. and one of the pillar. torí pé mò rí dínkù yín bó ti yẹ kó rí nìyẹn. that is the way it's supposed to be. Ah, ọmọ yín láàjì ẹ wá gbàdúrà fún ah, kọlọkọ bọ so that you should go and come back in peace. ẹ pariwo. shout. mo gbọ́ pé kò pariwo. I heard the voice that you should shout. kọ́kọ́rọ́ ògo mi dà. ọyẹ sọ́dà dùá. gbélé mi lọ́wọ́. kọ́kọ́rọ́ ògo mi dà gbélé mi lọ́wọ́. give up my glory give it unto me. Glory. olómi lọ́wọ́. Give it unto me. Jésù Kristi Olúwa wa. Nínú ẹni mo fẹ́ràn jù lẹ́nu àwọn bàbá bàbá tó jẹ́ president mo fẹ́ràn bàbá yẹn mo fẹ́ràn pa mo fẹ́ràn second command wọn ṣùgbọ́n I don't want you dear mo máa sọ di ńlá nígbà tí ọba ìtọ́dún mẹ́wàá àwọn èèyàn lólóṣèlú lọ́wọ́ lẹ́yìn I don't want you. ẹ̀yin wo lẹ wá fẹ́ dolówó lẹ́yìn Ọlágúnjú. how many of you want to be blessed after. mo fẹ́ pe ọrẹ ọrẹ mi ò sì nídìí ju òní àtọ̀la so all transfer sínú àkáǹtì mi mo fẹ́ lọ fi ra gbogbo tó kù tá a fẹ́ ṣe títì yẹn a fẹ́ bónú ẹ̀ láàárọ̀ yìí ọmọ mi kan lọ sáwá lóní bàbá ẹ fi lẹ̀ ẹ fi yẹn lẹ̀ mo máa ṣe fúnra mi. one of our brothers father success is going to do it. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. èmi mo fẹ́ fowó lẹ̀ láti bó tẹ́ ẹ bá gba bí wọlé ẹ lè gba ẹ̀yìn ìkùlé ń bí jáde a fẹ́ ṣe láàárọ̀ yìí pariwo. you are going to shout. ẹ sọ fọlọ́dùmarè. tell the almighty. sọlọ́run orí òkè lè sọ ọ́ di ńlá. and the god of this Oda, mountain make you pray. ọ̀dà èyí tẹ́ mọ̀ pé iṣẹ́ ìyanu wà lórí òkè náwó sókè. you that you know the there is miracle on this mountain raise your hands up. wọ́n tó mọ̀ pé bàbá ọlágúnjú ò lè má pè mí béèrè owó bàbá ọlágúnjú á béèrè owó lórí fóònù ó ti wá wa wálé tẹ̀ mẹ́rin náwó. ọmọ ìjọ tẹ́ ti kò sí mi fóònù yín kẹ́ bá ń sẹ́ndì owó. my father never phone you to bring money. ọlọ́run tí bùkún yàn láì dààmú wa. God that bless us without. ẹ pariwo ah! ọlọ́run ọlágúnjú o twenty twenty one sọmi gbé èèyàn lẹ́yìn ọlágúnjú ah, ọyọ sọdàdúrà bẹ́ẹ̀. twenty twenty one sọmi gbé èèyàn lẹ́yìn ọlágúnjú mo ṣetán àti ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ mo ṣetán àti báàkì iṣẹ́ ìránṣẹ́ yìí mo ṣetán àti gbé iṣẹ́ ìránṣẹ́ yìí sókè. Jésù Kristi Olúwa wa nínú oṣù keje twenty twenty àrọ́lù rọ́lù mi táwọn èèyàn ti mọ̀ mo ti wá bí mo ti sì sọ. and I fell into one problem that everybody knows. olúwa I said God. má jẹ́ ń jìyà mi tí mò ń béèrè ni pé mi ì fẹ́ ìnira. I don't want any pain at all. ọba pé mo wúlò fún ọ fún mi lẹ́mìí gígùn. useful for you give me long life. ń ba ẹ ráre. what make me to suffer. wọ́n máa fi ilé ológun lọ mi gba ẹ̀mí ṣe mọ tí bàbá yín ṣe. you know what your father did. <laughs> bóyá bóyá pòmù ni ó ti ṣẹlẹ̀ wọn lè sọ lọ́ba gbé lórí ilẹ̀ kan took me to a land. wọ́n rò papò mu mo fẹ́ fi ọmọ o wo bí mo mú ọ bọ̀ rí. ọlọ́run gbọ́ ó ju rìdíìmù lọ. is bigger than redeem. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá. yes. mo á béèrè olúwa ìgbà wo ló dé. and I said God when are you coming. wọ́n sọ yun tí mo fẹ́ fi ọ́ ṣe ni mo sọ. mo béèrè ikú. I don't ask for that what I want to do. èmi mo gbà kéṣù fọwọ́ kan. don't ask for death I allow the devil to touch you. ẹ pariwo ẹ̀yin ọ̀rẹ́ yẹn mo wá bẹ̀rẹ̀ pé after that assembly. màá sọ lórí pé kí ni tọ́píìkì yẹn o olóníire olóníbi kí ni mo kí ni all sufficient God all sufficient God ní a bá pè yàn ní all. when you say ọlọ́run ẹni pé gbogbo ohun tí ń bẹ ń bí àti ìyìn àti that means everything in this world you don't say. ọwọ́ ni kí n lọ fi mọ dá eré mọ dá ibi mọ dá ìmọ́lẹ̀ mọ dá òkùnkùn èmi mo ṣe. he did it all sufficient God lọ́lọ́run. ọlọ́run tó lè ṣohun gbogbo. wá sọ fọlọ́run. now tell God. ẹ̀tọ́ mi dà lọ́wọ́ rẹ ọlọ́run. where is my right? Lord. o tó gẹ́ gbé mi sókè ju mi mo ṣe ń fẹ́ lọ ọlọ́ àdúrà bẹ́ẹ̀. bọ́ọ̀lọ́ ń sọ̀rọ̀. jésù olúwa wa. sórí ń bá powó tó ọba ní sáàfọ lẹ́nu kó máa sọ fọlọ́run lágbójú tó ọba lè ṣe nǹkan báyìí fún mi ah, àwọn ọmọ ọlọ́run try. the children of God are really trying. oṣù kẹwàá on the on the twenty oṣù kẹwàá ni mo lọ bẹ ni mo bẹ̀rẹ̀ lẹ́mẹ̀tẹ̀ẹ̀ta tẹ̀ ń wò tá a parí. I first started those three buildings there on the ten. on the tenth of October. ẹ wá rò mọ́ on the ten òní. another èlò lọ́jọ́ mélòó lọ́jẹ́. how many days. ee o ẹ̀yin wo lẹ ti rí ilé yẹn náà. how many of you have been to that place to see the building. sọ́dà díẹ̀. is it a bit a little bit beautiful. ìwọ wo lọ fẹ́ kọ́rú ẹ̀ lọ́dún yìí. how many of you want to do ọ̀fẹ́ kọ́rù rẹ̀. you want to build people. àwọn èèyàn ní bùn lówó. it's people that are giving them further money. kò jẹ́ ń ṣiṣẹ́. didn't allow me to work. ó wù mí kí n mú bísẹ̀sì mọ́sẹ̀ kọ́ gbà. and it pleases me to add business to the job. àpọ̀ bá ti mú o ti okun fún ọgbọ́n orí. and ah, you are too knowledgeable. o jẹ́ ní fún mọ́. you won't have chance for me anymore. lọ́ba dèmi ló dé ìyàwó mi. and then he bound him bound his wife. ọlọ́run sì ń ṣe. not to work. àfin tá a bá fẹ́ dà. unless what they don't want. àfin tá a bá fẹ́ rà. unless what they don't want. àfi bí tá a don't want to go. ẹ pariwo. shout you were not hungry. ee eh, ngbà ń bá lọ sókè òkun mọ́ mọ́ máléèjì. and ah, when I go to ọmọ mi àwọn ọmọ mi mi ní dákọ wọn. I have not their name. bàbá ẹ ẹ lọ wọ economic mọ ẹ ṣe ẹ níjẹ. that daddy will go to economy again. special mo ní èlò ni wọ́n ní five million. Hey! Eh! Ah, when they mention their money, síìtì àlọ síìtì àbọ̀. and then for one five million five million. wọ́n ní bàbá ẹ lọ́n jù bẹ́ẹ̀ lọ. said God is more than that. ẹ gba tíkẹ́ẹ̀tì sá. take your ticket sir. kí ló dé bẹ́ẹ̀ kọ́ lọ́n sí ẹ̀yin wo lọ́lọ́ máa fún láṣẹ ìrọ̀rùn. how many of you going to give the authority. So ọ̀sá. does it concern you. àbọ̀dọ̀dún ti ń bọ̀. or maybe next year. pariwo. ó sọ fọlọ́run. you tell God. ẹ̀yin tẹ̀ ń fẹ́ bùkún mo fẹ́ kẹ́ gbàgbé lẹ́yìn. those that are looking for blessing. ran áńgẹ́lì ìbùkún ọlágúnjú kó máa bá mi ṣiṣẹ́. send the angel of blessing of that ọlágúnjú. ẹ̀yin ọmọ mi tẹ́ ẹ ti pẹ́ tẹ́ ẹ ti ń gbé mi lárugẹ bọ̀ tẹ́ ẹ dé tẹ́ ẹ jáwọ́ ẹ ti ọwọ́ yẹn bọ̀ put your hands into it. tẹ́ ẹ bá ti ṣe mọ́ áńgẹ́lì yìí ò ní ṣiṣẹ́ fún yín mọ́. when you when you stop doing it. kò dá mi dúró. it doesn't stop me. lójúmọ́ lẹ́ẹ̀tún máa rí pé ọlọ́run yẹn ń bẹ́ sí and you see that God is moving every day. kì í ṣe ti dídùn ẹnu. not of sugar coated mouth. pẹ̀lú orí ọ̀fẹ́. by the grace of God. ẹ ń bá dé school wa ní ọlọ́ṣẹ́. when you get to ọlọ́ṣẹ́ the school ọdún yìí ọdún tó twenty twenty mọ it was twenty twenty that it was. láàrin ọdún yẹn ni mo dá ìjọ kan lẹ̀ mo tún mo ti fẹ́ parí ìkàlóṣogbo. and one to be rounded àwọn èèyàn wa ń bùn mí lẹ̀ lọ́fẹ̀ẹ́ ah. ọba délé mi ọmọ ọgbẹ́ ẹran tí ọmọ ọdún kárárá kó wọ́n rù wá ní wọ̀n ṣé ìwọ náà máa pẹ̀lú wọn lọ́dún yìí. ìránṣẹ́ àwọn ìkan bẹ ní South Africa ọmọ mi ló ní bẹ́ẹ̀ ṣe ń ṣèpàdé lọ́wọ́ ó ń gbé. as we are doing program is broadcasting. torí ibi lọ́wọ́ tọ́lọ́ ń fi gbé wọn dìde. God he came to this place and God lifted him up ìránṣẹ́ ọlọ́run ni. a minister of God. ọ ẹ máa yín tẹ bá ń wo facebook ó ní ń pè ní ajíbádé tó bá ń polówó jésù tó ẹ ó ní bàbá ọlágúnjú mo fẹ́ lọ para mi má parẹ́ ọ̀dà mo fẹ́ kún south africa wá bá mi rìnrìn àjò wòlíì. come and go with the prophet journey with me. ó sì rìn lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ ìránṣẹ́ bú. and the ministry boosted up ó ṣe máa fèkísà lu ọlọ́run. how are you going to be serving. bàbá rẹ lè ṣe ọ́ lógo jù bẹ́ẹ̀ o ṣe ń fẹ́ lọ. father can glorify you more. ó pariwo olúwa ṣe mí lógo àrà lọ́dọ̀ ọlágúnjú ọyẹ sọ́dọ̀ àdúrà. jésù olúwa wa. dídé náà ro kó wá dojú kọ mí kó tẹ́wọ́ sí pẹpẹ mo fẹ́ súre fún yín. you stretch your hand forward and father want to bless you. òní tó sú. before day today is tuesday sí wednesday bàbá mo fẹ́ kún iṣẹ́ yìí lọ́wọ́. daddy i want to bí n bá ti ń gbàdúrà fún ọ as a father is praying. come to the altar no, and kneel down before the almighty God. láà ẹ̀yin tí ẹ lè twenty thousand naira tèmi ní this is our father's twenty thousand naira. so ti rí nẹ èmi náà ní kọ́kọ́ dá mi gbogbo. he will be the first one to put. bó o pè mí ṣọ́ọ̀ṣì rẹ mi náà kọ́kọ́ dá. mo sì ti gbọ́ lọ́run olúwa má ń lọ ṣọ́ọ̀ṣì kan lọ gba owó. ìdí mo ti pè mí láàrin ìkó mo parí ohun gbogbo tán mo fún wa lówó tó tówó. father gave them enough money. àwọn arìnkè ló la wà fẹ́ni tó fún wa níye and he said what amount are we going to give them? man who gave us this money. ẹ má bọ ẹ má gbọ́ ọ́fíìsì ayé lọ òun ò nídìí owó ń bì. please come. bẹ́ẹ̀ tí ẹ pè mí privilege ni láti wọ láti wọ global àwọn ní global for all oh, world lónìí àbí mo kúrọ́ ni. am I telling lie. ẹ ẹ dáhùn. you are not answering. church tó ga jù nínú lákòókò yìí nìyẹn. that is the greatest church. pé mo jẹ́ wàá lo pẹpẹ yín ẹ̀ bá ń dúpẹ́. that I even use your hand. ìran bàbá mi roko kú ah, ni. my forefathers used to tell you the name. ọ̀wọ́ a máa sọ fọlọ́ ní tíran bàbá rẹ̀ ṣe kú tí wọn ò ti ṣe kọ́ orí ah, tiẹ̀ ní tíran bàbá mi ò ṣe rí mo fẹ́ rí ṣe mo fẹ́ máa gbàdúrà fáwọn èèyàn wọ́n á bá ń dìímú ọmọ yìí dà dìímú báyìí wọ́n fẹ́ súre fún yín abẹ́ ẹ̀ bá ti lè sàmí àwọn tí ń bá yín sàmí ẹ̀ bá ń kó máìkì ní ọ lọ́wọ́ kì í sá àwọn tí ọ rẹ̀ díẹ̀ ẹ̀ má kàyà bá àwọn tí àwọn tó ní iná nínú ẹ̀ bá tí o ìpele méjì mo ti pè báyìí twenty ìwọ ò lè járánkì ara rẹ tẹ́ẹ̀nì láti ń gbàdúrà ẹ̀ máa bọ̀ sókè àṣẹ ni mo pa ah! níbi tí ọlọ ibi tí èṣù fi ọ pamọ́ sí iná ọlọ́run kò gbé ọ e jáde. ibi ogun ran bàbá àti ìyá rẹ ní pé o kó o kúnlẹ̀ ni máa padà wẹ̀yìn twenty ten mọ sábọ̀ àjọ fẹ́ ṣiṣẹ́ parí gbogbo ẹni bẹ́ẹ̀ ní ìsìn ibì kan wà tá a fi katapila wú ó yẹ ká tuntun ṣe torí omi ti ń lọ dàwọn èèyàn ọlọ́run láàmú gbogbo wọn ti ń bẹ ládùúgbò mo fẹ́ kẹ́ gbádùn ọlọ́run mi mo wí eléyìí ẹ gbọ́ bẹ́ẹ̀ bá lè sàmí ẹ̀mí elékìsà jáde lára rẹ̀ oh, lónìí ẹ̀mí ìpọ́njú jáde lára rẹ̀ oh, ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ti rí ìyanu tẹ́ ẹ tó fẹ́ rí mi lọ́dún yìí máa sábọ̀ sókè má rí dínkù ara ẹ mà áìrè kẹta mà tó bá rí bẹ́ẹ̀ ọwọ́ ti ń yọ ọ lẹ́nu kọ́lọ̀ ń gé dànù. Oh, ogun agbára káká bẹ́ẹ̀ lomi ọ̀rá sílípàtì agbára káká ni ogun agbára káká kọ́ parẹ́ lára rẹ̀. mo bì ọ́ o mo tún ọbẹ̀ tó bá jẹ́ wípé ìnira ni pé èwo lóyún tó ń sọ yìí mọ̀ wá sókè yìí o ìwọ kọ́ ló ṣiṣẹ́ débi tá a ṣédè yìí o. iná tá a kọ́kọ́ rí ibi is two hundred and eighty ọjọ́ kan ṣoṣo la fẹ́fẹ́ ìlú yìí fọ̀dànù tí ìsọjí sì kú fẹ́lẹ́fẹ́lẹ́ làwọn ọmọ ọlọ́run bá lọ rà fún ara wọn gbogbo ń tẹ́ rí ìkọjọ́ ọ̀sẹ̀ kan tẹ́ fi ṣe so mọ̀ wọ̀ọ́rì tọ́ ọ̀bá ní tàbí òyì ọ pé o lè ní wọ́n ò ń pe rìdíìmù lólè ò ń pe mountain of fire lólè ò ń pe gbogbo òjọ tí wọ́n bá ti tóbi báyìí ò lè ní wọ́n tọ́ ọba wọlé wá wà má powó lànà one point five la kọ́kọ́ jáde fún advertisement tí ò sí range tí ò sí kíní mbẹ́ ó mara sin kapa ẹnìkan bẹ ń bí aṣọ kúkọ lanu lára rẹ. olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ gbọ́n tí olúwa sọ fún mi ọgọ́rùn-ún èèyàn ní bẹ́ẹ̀ bí tó lè fi twenty ilẹ̀ tí ò sí wàhálà ọgọ́rùn-ún èèyàn ní bẹ́ẹ̀ bí tó lè fi ten ilẹ̀ olúwa ní òun retí ẹ lókè.